ní àwọn haúsá ní ilẹ̀ yorùbá tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ yẹ kí rí bá èrú bá a báyìí ara yẹ jẹun ebi pa ní iṣẹ́ rẹ àná sí ni ọmọ ìjọ ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí. mo tó seventy years. Koiki Media bringing the war closer to your doorstep ṣé ẹ̀gbọ́n tí yàwá yìí sọ seventy years old. ọjà ìpàdé ní nàìjíríà ṣùgbọ́n lẹ́rùn àti bí ọdún mẹ́jọ ẹgbọ́. bẹ́ẹ̀ ni o ní ẹ ti jẹ. wọ́n jẹ adùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjọ́bọ̀ yàrá òun fọ́rọ́ àríra ká yàrá òun hmm. sísì àríra ká yàrá òun sídèméjì àríra. Hmm. ó nira gidi. Koiki Media bringing the world closer to your doorstep. Èyí ni ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá ní twenty twenty two. Òmìnira Yorùbá nìkan ló lè ṣe é. Ṣé ń gbọ́n kan tí yàwá yìí sọ? Dábà gba Yorùbá nation, ẹ ní àǹfààní jẹ́ àǹfààní tó pọ̀ gidi ẹ ṣe gan ni màmá mi ẹ ṣe gan ni mà pé kí mi dá bring it the world closer to your doorstep ìlú ìtàgbòlú náà láti wà náà báyìí tí a ti ṣe rally mega rally yẹn àná àwọn tí ẹ bá dẹ̀ ń wò ẹ rí i pé àwọn ọmọ ìlú ìtàgbòlú àwọn àgbàlagbà gan àti ọ̀dọ́ àti ọmọdé ìlú ìtàgbòlú.